إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 ọlọ́wọ́ bá tí ó ṣe ẹnìkọ̀ọ̀kan wa kù lórí ìlànà sunna anabi sallallahu alayhi wa alihi wa sallam títí di àsìkò tí a wáyé òun náà ni ọlọ́wọ́ bá tí a dúpẹ́ fún ajẹ́rìí pé ọlọ́wọ́ bá yìí ọba ọ̀kan ṣoṣo ní ajẹ́rìí pé ọlọ́wọ́ yìí ọba tí kò tọ́ láti dá nǹkan kan pamọ́ pẹ̀lú ẹni. àṣìjẹ́rí pé anábì sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́run bá ní ẹ̀rù ọlọ́run bá ní àwọn tọrọ àlékún ìkẹ́ ọlọ́run bá àti àánú ọlọ́run bá àti orí ajẹ́jẹ́ ta ọlọ́run bá àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nàbì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ ìgbéra kíyàmà. àti gbogbo àwa ọmọ ẹ̀yà tí a ń gbọ́ wa ní dèdè àsìkò yìí akíwa ní ọkùnrin akíwa ní obìnrin akíwa ní ọmọdé akíwa lágbà akíwa ní onílé àti àlejò pẹ̀lú kíkí Islam eléyìí tí ó bá gbogbo àsìkò mu wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. inṣàlọ́hù tààlà ọ̀rọ̀ tí a ti ń bábọ̀ ní àti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn eléyìí ti ṣe ọ̀rọ̀ ìlànà ahlu sunnati wal jama'a àti ìlànà islam nípa àgbọ́yé al-muzaharat nípa àgbọ́yé kí a máa ṣe ìwọ́de ìhàwó ní islam kọ sí àlámọ̀rí yìí ǹjẹ́ nǹkan yìí ti rèé tó ní ìbátan pẹ̀lú islam rárá àbí tí ó ní ìpìlẹ̀ nínú islam òun náà ni àwọn nǹkan tí a ti ń gbéyẹ̀wò ìjẹ́ wà nínú ìlànà ahlu sunnati wal jama'a láti fi kọ àbúrú pé kí a máa gba ojú ọ̀nà al ìmọ̀ ṣe ìwọ́de ká máa fi eléyìí ká máa fi ṣe ìkọ àbúrú fún àwọn èèyàn. kí ni àgbọ́yé Islam kí ni àgbọ́yé ahlùsùnà network jama'a lórí àlámọ̀rí òní ọ̀rọ̀ tí a ti ń gbé yẹ̀wò bọ̀ inshallah ta'ala agbèrò pé ní alẹ́ yìí a parí ọ̀rọ̀ náà inshallah lẹ́yìn tí a ti gbé yẹ̀wò ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ eléyìí tí ó yẹ pé òun náà ni a fi ṣe ìgbẹ̀yìn nínú àwọn àlàyé eléyìí tí a ti ń bá bọ̀ síwájú a àwọn àlàyé yìí láti inú al-Qur'an al àti láti inú sunna anabi sallallahu alayhi wa sallam àbákan náà nínú àgbọ́yé àwọn salaful umma àti àwa parí ọ̀rọ̀ yẹn pẹ̀lú kí ni àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ pé wọ́n rìn ìlànà ahlu sunnati wal jama'a kí ni nǹkan tí wọ́n sọ lórí àlámọ̀rí yìí òun náà ni a fi gbẹ̀yìn insha Allah ta'ala a jò sí orígun kan lálẹ́ yìí lórí ọ̀rọ̀ náà pẹ̀lú ìgbé ọ̀rọ̀ àwọn olùmọ̀ tún yẹ̀wò síwájú sí i ní alẹ́ yìí insha Allah tí ó bá di di ọ̀sẹ̀ tí ń bọ̀ kọ́lọ́mù àlejò akọ́sọ́wájú náà lọ á sọ mọ́ kókó ọ̀rọ̀ míì eléyìí yẹ pé ojú ọ̀hún yẹn fún wa kí agbágbọ̀ yìí rẹ̀ tí a bá fẹ́ wà lórí manhajú al-sunnati wal jama'a nítorí pé ọ̀rọ̀ al-muzaharat eléyìí tí a ń sọ ọ̀rọ̀ ìwọ́de yìí àwọn tí wọ́n ní àwọn tí wọ́n ní ojú ọ̀nà yẹn òun náà ni àwọn al-yahud wan nasara àwọn jews and christians ìlànà wọn ni àwọn ni wọ́n gbé ìlànà yẹn wá àwọn ni wọ́n dá ìlànà yẹn lẹ̀ àwọn tí wọ́n sì tẹ́wọ́ gbà lọ́wọ́ wọn nínú àwọn mùsùlùmí tí wọ́n rò wípé àwọn lè fi nǹkan yẹn àwọn lè máa fi gbógun ti olórí gẹ́gẹ́ bó ṣe pé ìlànà tiwọn òun náà ní wípé báwo la yẹ fẹ́ gba ìjọba báwo la yẹ fẹ́ wó ìjọba báwo la yẹ fẹ́ pariwo lórí síta káwọn yẹn lè bá kórìíra wọn káwa lè tà sílẹ̀ dá ìjọba gbà wọ́n rí nǹkan yẹn gẹ́gẹ́ bíi àǹfààní fáwọn wípé ìlànà yìí rè yóò jẹ́ kí àwọn rí èròǹgbà wọn yóò jẹ́ káwọn rí sọdún dodo àwọn fẹ́ tako lórí tẹ́lẹ̀ náà ni àwọn fẹ́ díjú àwọn èèyàn sí àyídá àwọn olórí tẹ́lẹ̀ náà ni so ìlànà àwọn Yahuda àti Nasara ó tún wá lóhun fàyè gba irú nǹkan yìí pé tí àwọn olórí bá ṣe nǹkan tí ò tẹ́ wa lọ́rùn eléyìí tí islam ní ẹlọ́mọ pé wọ́n ní jẹ́jẹ́ yẹn eléyìí tí islam ní kẹ́ máa bá wọn sọ̀rọ̀ ní àkọ́kọ́ yẹn eléyìí ẹ gbọ́dọ̀ gbà ẹ takò wọ́n ní gbangba ni ẹ ṣèwọ́de lé wọn lórí ni so àwọn gbílànà yìí kalẹ̀ láti fi takò islam ni wípé islam ìlànà tó ní ká máa fi bá àwọn olórí lò yẹn àwọn rí ìlànà yẹn sí ìlànà wípé bí ìgbà wípé èèyàn ń ṣe èèyàn ń fẹ́fọ́ àwọn olórí láti ṣàbòsí fáwọn ọmọ ìlú ni ẹ fún àwọn ọmọ ìlú náà ní ṣòríyà ẹ fún wọn ní ẹ wọn ní ìgbàláyè ẹ wọn ní ìdáǹdè lórí pé kí wọ́n lè ṣe kí ni o kí wọ́n lè tako àwọn olórí nígbà tí wọ́n bá rí páwọn olórí bá ń ṣe nǹkan tí kò tẹ́ wọn lọ́rùn ṣẹlẹ̀ báyìí òun náà nìkan tí a ń gbìyànjú àti ṣàlàyé lọ sòkámọ̀ yìí pé ìṣe muzaharat bídàá ni ìlànà yìí ìlànà àdádálẹ̀ ni láti máa fi ṣe ìtako aburú ìlànà tí Islam gbé kalẹ̀ láti máa fi tako aburú ìlànà tí ó clear ni so ìlànà yìí sì ni àwọn salaful umma òun náà ni wọ́n rìn tí wọ́n tọ̀ tí ọlọ́run bá àlè pẹ̀lá fi ní kí wọ́n ní àṣeyọrí so gbogbo ẹni yòówù tóun náà bá fẹ́ ṣe àṣeyọrí òun náà gbọ́dọ̀ máa rìn ìlànà tí àwọn salaful umma àwọn ẹni àkọ́kọ́ wa tí wọ́n rìn tí wọ́n fi láṣeyọrí ni ìlànà eléyìí tí àwọn Yahud àti Nasara gbé wáyé àdádálẹ̀ ní bídà ni wal muzaharat bídà bí àwọn olùmọ̀ ṣe ṣàlàyé ẹni ẹ ní bídà ní nǹkan yìí àwọn náà nìkan tí à ń gbìyànjú àti gbé yẹ̀wò àwọn tí wàá ń pèpè sí láwùjọ wa òun náà ni àwọn àdìsíwádìí mùsùlùmù nítorí ìdí tí mo ti ṣàlàyé sẹ́yìn ẹ̀ náà ẹ jẹ́ kí á tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí à ń kà lọ. ọ̀rọ̀ fatwa kan bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìdáhùn sí ìbéèrè kan bẹ eléyìí tí ó wá látọ̀dọ̀ Sheikh Farkoz Sheikh Farkoz wọ́n bi wọ́n léèrè ti hukmi umumi al-idrabat wal-i'tisamat wal-mudaharat wọ́n bi wọ́n léèrè nípa ìdájọ́ gbogbo ètò ń pè ní ìdásẹ́sílẹ̀ ìdásẹ́lẹ̀ gbogbo ìran ọ̀nà tó bá gbà wá kí ni ìdájọ́ ẹ̀ wal-i'tisamat kálá àyànṣẹ́ lódì eléyìí tí àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ lábẹ́ ìjọba tí wọ́n máa fi ń támátí ń fi àìdùnmọ́ wọn hàn sí ìjọba lórí nǹkan tí ìjọba ń ṣe fún wọn tábàmí fi ẹ̀hónú wọn hàn sí ìjọba wal-muzaharat àti ìmáa ṣe ìwọ́de ká máa ṣe ìwọ́de eléyìí tí a ń pè ní demonstration àbí protest wọ́n bi wọ́n léèrè pé kí ni ìdájọ́ gbogbo àwọn kíní wọ̀nyí ẹ̀múmú ìdọ̀rọ̀bàt ẹ̀múmú ìdọ̀rọ̀bàt gbogbo tó ń pè ní ìdásẹ́lẹ̀ pátá gbogbo ọ̀nà tó bá wù kó gbà wá wọlé ẹ̀tí sọ́mát wàlúmọ̀fọ́hábọ̀ káyọ̀ tẹ́lódì ká máa ṣe ìwọ́de gbogbo ọ̀nà tó bá wù kó gbà wá kí ni ìdájọ́ ẹ̀. as-su'al ìbéèrè ni pé Sheikhuna al-Fadil wọ́n ní olùbẹ̀rẹ̀ yìí ní ẹ̀yìn sheikh wa ọlọ́lá inni ustaadun fi qita'i tarbiya wa fil ayyami al-muqbila sayadkhulu fi في min ajli a maqalibin موضوعية فما حكم الشرع في الإضراب أني ní òun jẹ́ olùkọ́ ní àsẹ́kṣọ̀nù tẹ́rbíà ní ilé ẹ̀kọ́ ní sẹ́kṣọ̀nù tẹ́rbíà òun ló ń jẹ́ olùkọ́ níbẹ̀ òun olùkọ́ ní ìkànnà àwọn olùkọ́ ní abala yìí ó ní ní àwọn wàfíl ayyamil mọ́kùnlélà ní àwọn ọjọ́ tó wá ń bọ̀ wá sí àwọn ọjọ́ tó ń bọ̀ wá sayadkhulu ummaluhu fi idrabin àwọn òṣìṣẹ́ ààyè tí mo sọ yìí wọ́n wọ wọ́n ṣe kí ni wọ́n dá tẹ́lẹ̀ sayadkhulu ummaluhu fi idrabin min ajli min ajli wọn ó dasẹ́lẹ̀ nítorí àwọn ẹ̀tọ́ kan tí wọ́n fẹ́ gbà tí wọ́n wò wípé ọ̀nà tí àwọn fìdí rẹ́tọ̀ yẹn gbà òun náà ni da iṣẹ́ lẹ̀ káwọn láwọn òṣìṣẹ́ mọ́. fama hukmu shar'i fil idrab òun wá fẹ́ béèrè pé kí ni ìdájọ́ sẹ̀ríà lórí ìdásẹ́lẹ̀ torí nǹkan yìí àsìkò rẹ̀ sì ń bọ̀ wá tí àwọn ń wo pé kí ni ìdájọ́ kí ni ìdájọ́ ṣẹ̀ríà níbi iṣẹ́ dídà sílẹ̀ kádàṣẹ́lẹ̀ aljawab ìdáhùn ní kí alhamdulilayi rabbil alamin والصلاة والسلام على من أرسل من أرسله الله رحمة للعالمين وعلى آله وصحبه وإخوانه إلى يوم الدين أما بعد wọ́n ní gbogbo ẹ̀yìn gbogbo ọpẹ́ tọ́lọ́run bá ní ṣe ọba gbàgbà ńlá yé ìkí ọlọ́run bá àlàáfíà ọlọ́run bá kó bá ẹni tí ọlọ́run bá lékelá rán ní ìkẹ́ fún gbogbo àgbà ńlá yé àti àwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ọmọ ìyá àti àwọn ọmọ ìyá rẹ̀ títí ìdẹ́jọ́ gbèrè kíyàmà wọ́n ní lẹ́yìn náà fal idrob bi mukhtalafi anwa'iha min asalibi nazami ademokratiya wọ́n ní ẹ̀rí ìdásẹ́lẹ̀ ní gbogbo ọ̀nà tí ó bá gbà wá pátá ní gbogbo ọ̀nà tí nǹkan yìí bá gbà wá. من أساليب آه، من أساليب النظم الديمقراطية الديمقراطية نينو أوا ونا إيتو نينو أوا إيتو ديموكراسي عند سيلي نينو أوا إلانا ديموكراسي ديموكراسي بيوان التي يمارس فيها الشعب مظاهر سيادته المقلقة eré tó jẹ́ sí wípé nínú ìdásẹ́lẹ̀ yìí àwọn ọmọ ìlú wọ́n máa wọ́n máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí yóò máa ṣàfihàn wípé àwọn làwọn ni ìdarí lọ́wọ́ eléyìí tí kò ní ààlà nínú ìdásẹ́lẹ̀ yìí làwọn ọmọ ìlú ti máa ń pírátìsì àwọn nǹkan tí ọmọ ṣàfihàn wípé ìdarí ìlú wọn lọ́wà. وتعد الإضرابات في عرف الديمقراطيين على الأوضاع القائمة ظاهرة صحة وعليكم السلام ورحمة الله وبركاته wọ́n ní ìmọ̀dásẹ́lẹ̀ nínú àṣà democracy wọ́n kà sí zọ́hírọ̀ kan tó lálàáfíà nǹkan kan tó lálàáfíà ni wọ́n kà sí nínú ètò democracy yusọ́hàhù bíhá alwadu siyasi awil ijtimai awil mihni awil awil sayyi ila al-hasan wọ́n ní wọ́n á máa fi nǹkan yìí wọ́n máa fi tún alwadu siyasi political situation wọ́n á máa fi tún ṣe ni wọ́n máa fi tún ètò wọ́n ní wọ́n máa ń daṣẹ́lẹ̀ nínú democracy láti fi tún àlámàrí ìdarí ìlú láti fi tún ṣe tí ò bá lọ bó ṣe kó lọ bákan náà àlámàrí tó ní ṣe pẹ̀lú ìbágbépọ̀ àwọn èèyàn eléyìí tó ní ṣe pẹ̀lú social life àwọn èèyàn wàá máa fi tó ṣe bákan náà àwọn àlámọ̀rí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ tó ń kálukú ń ṣe àwọn almihan wọ́n ní yusahhahu biha alwad'u siyasi awil ijtima'i awil mihani awil mihani min as-sayyi'i ila hasan àwìl mihani mina sẹ́yìn ilẹ̀ hasan wọ́n á máa fi tún àwọn àlámọ̀rí ìṣe ni wọ́n bá rí pé nǹkan ọ̀lọ́ gẹ́gẹ́ bó ṣe yẹ kó lọ níbi ètò òṣèlú nǹkan ọ̀lọ́ gẹ́gẹ́ bó ṣe yẹ kó lọ social amenities àwọn èèyàn àwọn social life àwọn èèyàn ọ̀rọ̀ iná ni ọ̀rọ̀ omi ni ọ̀rọ̀ títì ni gbogbo àwọn eléyìí ni àwọn social amenities wọ́n bá rí pé kò lọ bó ṣe yẹ kó lọ àbí ọ̀rọ̀ nípa iṣẹ́ táwọn èèyàn ń ṣe kò lọ bó ṣe yẹ kó lọ wọ́n máa ń da tẹ́lẹ̀ láti fi change nǹkan yìí láti di kò dáa lọ síbi dáadáa. wọ́n ní àwọn min alhassan ila alahsan àbí ká fi change nǹkan fi yí nǹkan padà láti di dáadáa lọ síbi tó dáa jùlọ bóyá nǹkan dáa tẹ́lẹ̀ wọ́n tó fẹ́ kó dáa sí i wọ́n máa lo à ń da tẹ́lẹ̀ yìí nínú ètò democracy láti fi ṣerú nǹkan báyìí. amma manzuru shar'i للنظم الديمقراطية لمختلف أساليبها فهي معدودة من أحد صور الشرك في التشريع wọ́n ní ẹ̀rí ojú tí sẹ̀ríà fi wo ètò democracy pẹ̀lú gbogbo ọ̀nà tó bá gbà wá pátápátá ní tí sẹ̀ríà fi wo ojú tí sẹ̀ríà fi wo democracy àti gbogbo ní tí democracy kó sínú yẹnyẹn òun ni pé sẹ̀ríà kà sí ìkan nínú àwọn àwòrán ìṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba níbi ìṣòfin ni ìfẹ́ máa ń fi ara ẹni ṣe ìkejì ọlọ́run ọba àbí ìfẹ́ máa ń fi ara ẹni dọ́gba ìfi ara ẹni dọ́gba ọlọ́run ọba níbi ìlàsẹ̀ kásòfin tẹ̀gbọ́n náà ọba àlejò lásòfin àwọn tó gbé democracy náà lẹ̀ sọ pé àwọn náà ní kápá àti fúnra wọn táwọn ò ṣèbùkátà òfin ọlọ́run ọba wọ́n ń fira wọn ṣe akẹgbẹ́ pẹ̀lú ọlọ́run ọba wọ́n ń fira wọn ṣe orogún pẹ̀lú ọlọ́wọ́ bá níbi òfin ni. حيث تقوم هذه النظم بإلغاء سيادة الخالق سبحانه وحقه في التشريع المطلق wọ́n ní lọ́nà tó jẹ́ sí wípé ètò yìí nǹkan tí ó gbé dání nǹkan tí yìí dúró lé lórí nǹkan tí democracy ń ṣe òun ni pé ó rí wípé òun ṣe ìlọ́wù ó rí pé òun pa ìjẹ́ aṣíwájú ọlọ́run ọba òun rí pé òun parẹ́ ó rí pé òun kánṣu ìjà aṣíwájú ọlọ́run ọba rẹ́ àti ìlẹ́tọ̀ ọlọ́run ọba wípé ọlọ́run ọba lọ́ba tó lẹ́tọ̀ láti máa ṣòfin democracy wa parẹ́ ni kọ̀gbàkọ́ ọlọ́run ọba àlejò lọ́ba síwájú. Si ọba tó yẹ sí wípé òun lọ́ba tí ó lẹ́tọ̀ọ́ àti máa ṣòfin lé àwọn èèyàn lórí democracy gbà wípé àwọn náà lè ṣòfin fún ara àwọn láì bùkátà òfin ọlọ́run ọba wọ́n nìkan tí democracy wá ṣe nìyẹn wọ́n gbà wípé ṣe democracy wá ó wá tako ìlẹ́tọ̀ọ́ ọlọ́run ọba sí ká ṣòfin ní ìlẹ́tọ̀ọ́ tí ò gba dídè ní àtẹ̀síré ìlúmọ́tòlá tí ọlọ́run ọba àlékẹ́lá ní ẹ̀tọ́ al-mutlaq ẹ̀tọ́ tí kò sí pé a e, e, gbèdéke ẹ̀tọ́ yẹn rèé àbí ẹ̀tọ́ yìí ọlọ́run ọba àlékẹ́lá ọmọ ní nígbà tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ tí ò bá ti wá sí mọ́ ọlọ́run ọba ò lẹ́tọ̀ yẹn mọ́ kí nǹkan yẹn àtẹ̀sírí al pé kọ́lọ́run ọba àlékẹ́lá kọjá pé òun nìkan lọ́ba tó lè ṣe òfin ní gbogbo òfin yẹn yẹn láì sí dídè ńbẹ̀ democracy wa takò ni. litaj'alahu min huquqil makhluqin nítorí kó lè bá a fi ìṣòfin yìí náà sínú ìwọ̀ àti ojúṣe àwọn ọmọ èèyàn pé ẹ̀yin náà lè ṣòfin fúnra yín ẹ rí i pé the definition democracy ni government of the people by the people and for the people ìjọba àwọn èèyàn tó yẹ pé àwọn èèyàn náà ni ó sì máa darí ìjọba yẹn àwọn ni ó máa gbéjọba yẹn kalẹ̀ wọ́n sì máa ṣe lórí àwọn èèyàn government of the people ìjọba àwọn èèyàn ni by the people fẹ́ pa àwọn èèyàn náà ni wọ́n máa gbé ìjọba yẹn kalẹ̀ ni wọ́n máa gbófin yẹn kalẹ̀ for the people àwọn èèyàn wọ́n sì máa lo ìjọba yẹn fún àwọn èèyàn. eléyìí ni democracy ò ní definition rẹ̀ lọ́dọ̀ wọn. sùhẹ́rì pélé báyìí ó fún ọmọ èèyàn náà ní ẹ̀tọ́ láti máa ṣòfin nìyẹn. wàhálà manhajú صارت عليه al وني إلى ní إلى yìí ni ìlànà tí لوري al-almaniya tí wọ́n rìn lórí ẹ̀ àwọn àwọn tí ò lẹ́sìn àwọn atheist àwọn wọ̀nyẹn ìlànà tí wọ́n rìn nìyẹn àwọn tí wọ́n ìgbàkọ́ lọ́wọ́ bá ń bẹ tí wọ́n àti ìgbàkọ́ lọ́wọ́ bá ni ọba tó ní total sovereignty lórí àwọn ẹ̀dá wọ́n gbà yí pé àsìyá dátìlú kìí ṣe tán ọba ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà ṣe kí ni ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà lè challenge authority ọlọ́run ọba láwọn àyè kan bákan náà ọmọ ẹ̀dẹ́ ènìyàn ti ẹ̀bùkátà sọ́lọ́run ọba gan àwọn ọmọ yìí ò ti ẹ̀gbà kọ́lọ́run ọba àríkẹ́lá ń bẹ so wọ́n ní lánàá àwọn alàìmọ̀níyà ni. wọ́n ní wàhálà mẹ́nàjú sáárọ̀ sàlẹ́hì alàìmọ̀níyà tó haditha àwọn tí wọ́n gbà kọ́lọ́run ọba ń bẹ ayé òde òní ìlànà tí wọ́n rìn yìí fi fọ́sìlì díínì àní dáwọ́lá ti wọ̀lẹ̀ ìlànà yìí ni pé báwo la ṣe ya ẹ̀sìn báwo la ṣe yà sọ́tọ̀ kúrò níbi òṣèlú àti báwo la ṣe ṣe ìgbésí ayé kò sí tọ́kẹ̀ sí mbẹ̀ ìyẹn ni pé ẹ̀sìn ọ̀kọjá nu mọ́ṣáláṣí tó bá ti di pé a fẹ́ ṣòṣèlú rèé a fẹ́ ṣe ètò ìgbésí ayé wa kẹ́nìkan mọ́ sọ pẹ́sìn wí torí pé ẹ̀sìn ó yàtọ̀ sí bá ṣe ṣe ìgbésí ayé wa ẹni ń pè ní faslu din and dawlat wal ká ṣe òpin ya ẹ̀sìn àti ètò ìgbésí ayé pé bá ní sìn eléyìí báyìí ní ìròrí táwọn èèyàn ń lò kódà níbi àwọn ẹgbẹ́ tí àwọn èèyàn ń kójọ lónìí ní àwọn ẹgbẹ́ tí ó yẹ pé ẹgbẹ́ yẹn gan ẹ̀tọ́ ni nípìnlẹ̀ fún bí àpẹẹrẹ ń sìn ẹgbẹ́ aláta sẹ̀ǹ pé kò sí nǹkan tó burú bí ẹgbẹ́ aláta sábàjọ pé ẹgbẹ́ ọ̀dà ẹgbẹ́ ọ̀dà kìí ṣe ẹgbẹ́ kápẹ́ńtà kìí ṣe ẹgbẹ́ bíríkìlẹ́yà kìí ṣe ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ olùkọ́ ká ní teachers union ìyẹn kọ́ ni à ń sọ pé kò dáa ẹgbẹ́ pé àjọ iṣẹ́ kan náà jọ pawápọ̀ ẹja máa ṣe union nítorí pé tá a bá ní ṣòro níbi iṣẹ́ yìí a bá ní nǹkan kan tí a fẹ́ a fẹ́ a fẹ́ fi ara wa lọ́wọ́ lórí ẹ̀ so àtorí pé àjọ ń ṣe iṣẹ́ kan náà tó bá fẹ́ di pé ọmọ ẹgbẹ́ wa nǹkan kan fẹ́ nira fún un àwa tí a mọ̀ nípa sẹ́yìn àmọ́ bá ṣe fìràn lọ́wọ́ fúnra wa lórí ẹ̀ kò sí nǹkan tó burú bí ẹgbẹ́ yìí àbí ṣùgbọ́n àwọn nǹkan tó padà bá àwọn ẹgbẹ́ yìí jẹ́ òun ni wípé in tí wọ́n ń lò ìròrí àwọn alimaniya ni faslu din and dawla wọ́n sọ fún yín wípé ẹ má gbé ìròrí ẹ̀sìn wá síbi ẹgbẹ́ yìí tẹ́ bá fẹ́ mọ sọ fún yín pé inú ẹgbẹ́ tẹ́ bá fẹ́ mọ sọ fún ẹgbẹ́ yẹn wọ́n ni ah, àfà ẹ̀sìn kọ́ là ń ṣe ní báyìí tẹ̀mọ̀ pàwà mùsùlùmí nìkan kọ́ la wà nú ẹgbẹ́ yìí wàá máa fi làákàyè wọn wọn fi dájọ́ tí làákàyè bá gbà wọlé lọ́wọ́ yìí lọ́dọ̀ wọn ẹ báwa máa mú làákàyè wá kódà kọjá sí pé làákàyè yẹn bóyá nú ẹ̀sìn lẹ ti mú làákàyè yẹn bóyá nǹkan kan tí ẹ gbóyé nínú ẹ̀sìn ni ọlọ́run fi ní kí ẹ rí làákàyè yẹn mú wá ẹ sáà má sọ pẹ́ sìn ni ẹ̀sìn ọ̀nà táwọn ẹ̀sìn pé ẹ̀sìn ló ní ká ṣe báyìí ṣé làákàyè ni ẹ̀hẹ́ òun kà ló kọ ẹja máa dá làákàyè jọ ṣé wá ní àyín tẹ sọ yẹn gbogbo làákàyè tẹ ń islam takò wọn ní kò sí tọ́ka wọn pẹ̀lú tó bá ti ní membership irú àwọn ẹgbẹ́ báyìí rí tó ti jẹ́ member nínú àwọn ẹgbẹ́ báyìí rí yóò yóò understand nǹkan tí mo sọ yìí dáadáa àbí bó ṣe máa ń darí àwọn ẹgbẹ́ yẹn nìyẹn faslu din alidawla ni yẹn ni pé tá a bá ń sọ̀rọ̀ nípa báwo la yẹ fẹ́ to ẹgbẹ́ ẹnìkan mọ̀ sọ fún apẹ́sẹ̀ wí tá a bá dénú mọ́sálásí ẹ lè máa sọ̀rọ̀ ẹ̀sìn fún wa ńgbà yẹn ṣùgbọ́n tá a bá ti jáde kó mọ́sálásí àti wà nú ẹgbẹ́ ẹja pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn tì kónkálukú múrò rí wa ni ẹja wo ìròrí kónkálukú máa fi ròrí dájọ́ ni so ìròrí yìí òun náà ni òrùn tí àwọn ìlànà tí àwọn alàìmọ̀níyà tí wọ́n ń rìn òun náà sì ni wọ́n fi gbé náà fi gbé democracy náà fi gbé kalẹ̀ náà wọ́n ní wà lẹ́tì نقلت مصدرية الحكام والتشريعات إلى الأمة بلا سلطان عليها ولا wàlá riqabatin wallahu almusta'an wọ́n ní ìlànà yìí rèé ìlànà democracy yìí ó gbé ìpìlẹ̀ òfin kásòfin ó gbé lé àwọn èèyàn lọ́wọ́ láì ṣe wípé wọ́n ní ẹ̀rí kankan látọ̀dọ̀ ọlọ́run ọba pé ṣe báyìí tí èyí ṣe wípé nǹkan yìí rèé ọlọ́wọ́n bá àdékẹ́ ọlá sí so wọ́n gbé ìṣòfin wọ́n gbé ilé àwọn èèyàn lọ́wọ́ nínú nǹkan yìí wọ́n ní ọlọ́wọ́n bá là ń bẹ̀ kí ó sànù wa lórí eléyìí wàhálà bí kìláàsì súnkọ́tì ummati til islam wọ́n lélẹ̀ yìí yàtọ̀ sí wọ́n lélẹ̀ yìí ìlànà yìí yàtọ̀ sí ìlànà agbára al-umma nínú islam fàyínà síyáda tàfíhà lè ṣàrì ìntọ́jẹ́ adarí ìntọ́jẹ́ olórí nínú ìlànà ṣàríà nínú ìlànà títí islam òun náà ni òfin tọ́lọ́run ba wàlẹ́ ìsàlẹ̀ ummati àǹtòsọ́rì àṣẹ àmìnà dì kò lẹ́tọ̀ọ́ fún àwọn èèyàn láti ṣe òfin kankan nínú ẹ̀sìn lam ya'zan bihi Allahu ta'ala tọ́lọ́run bá àlékẹ́lẹ́ yọ̀ǹda tọ́lọ́run bá àlékẹ́lẹ́ fi yọ̀ǹda sí ẹnìkan ò lẹ́tọ̀ọ́ nínú lábẹ́ òfin ẹ̀sìn láti ṣòfin kankan. qala subhana ọlọ́run bá nìkan sọ wípé am lahum shuraka shara'u lahum min ad-dini ma lam ya'dhan bihi Allah. àwọn kèfèrí tí wọ́n gbé àwọn òfin kankalẹ̀ fúnra wọn wípé àwọn ọmọ fi sin lọ́wọ́ ba wọ́n gbé àwọn ìlànà ẹbọ kankalẹ̀ fúnra wọn páwọn ọmọ fi sin lọ́wọ́ ba ọlọ́run bá nìkan lá ní ìlànà ẹbí sọ fún wọn wípé ǹjẹ́ wọ́n ní àwọn orogún àwọn akẹgbẹ́ kan pẹ̀lú ọlọ́run ọba ni tó yẹ pé ó ti àwọn òfin yìí fún wọn nínú ẹ̀sìn tọ́lọ́run ọba àdìkẹ́lẹ́ ò fọwọ́ sí eléyìí jẹ́ bóyá wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ń fi àwọn òfin kan tó bá ti lè ń gbé àwọn òfin kan kalẹ̀ nínú ẹ̀sìn tí ọlọ́run ọba àníkélọ́ yọ́nú sí tó ti ń ṣe òfin yìí lé àwọn èèyàn lórí irú ẹni báyìí rèé ó ti sọ̀rọ̀ ẹ̀ di ṣẹ̀ríkù fún ọlọ́run ọba nìyẹn irú àwọn èyí ti rọ àwọn di ṣùrọ̀ká fún ọlọ́run ọba nìyẹn ọlọ́run ọba ní ǹjẹ́ wọ́n ní irú àwọn irú àwọn wọ̀nyí báyìí tí wọ́n ní wọn bí twenty one wà eléyìí ṣéèkì ní lórí fàyínà ìdọ̀rọ̀bà dájúdájú ìdásẹ́lẹ̀ wàlẹ̀ ìtìsọ̀ mọ́tò mọ̀fọ́hárọ́t káyàn sẹ́lódì káma ṣèwọ́de wàsá ìrọ̀ àṣàlíbi dìmọ̀kìràtíyà àti gbogbo àwọn ọ̀nà tí democracy ń lò pátápátá hiya min àdáàtì kùfàr wọ́n ní nínú àwọn àládà àwọn kèfèrí ni kí ni wọ́n pe jàmáà nínú àwọn àládà kèfèrí ni. wàá turuki ta'amulihim máa hukumatihim àwọn ọ̀nà táwọn máa fi ń gbà táwọn máa ń gbà báwọn olórí wọn lò nìyẹn ìlànà tí àwọn kèfèrí máa ń gbà wọ́n ní nínú àwọn àṣà nínú àwọn àládà àṣà àwọn kèfèrí ni bákan náà nínú àwọn ìlànà wọn táwọn máa fi ń bá wọn olórí ìjọba tí wọ́n lò ní wàlẹ́ ìsàtìmílẹ̀ dínì ìsìláàmù kò sínú ẹ̀sìn ìsìláàmù rárá kí ló ń lò sínú ẹ̀sìn ìsìláàmù à ń daṣẹ́lẹ̀ à ń ṣe ìwọ́de ìlànà àládà nínú àwọn ọ̀nà táwọn máa ń gbà fi bá ìjọba tiwọn lò nìyẹn àwa mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣé kíni a gbọ́dọ̀ bá wọn kópa ńbẹ torí pé kò sí nọ́ọ̀sì islam rárá bó ṣe ń kó kiri mọ́ ẹ́ kò sí nọ́ọ̀sì islam sheikh ni wọ́n ní wàlẹ́ ìsàmìnà dínì ìsìlámì fi ṣe fi ṣe in kò sí ní islam rárá wàlẹ́ ìsàmìn àmàlì àlì ìmáàlì kò sí nínú iṣẹ́ àwọn onígbàgbọ́ àwọn oníyimán kò sí nínú iṣẹ́ wọn al-mutalabatu bil huquqi kálá fẹ́ máa béèrè ẹ̀tọ́ wa lọ́dọ̀ ìjọba walaw kanat mashru'a kódà kọjá sí pé ẹ̀tọ́ yìí rèé ẹ̀tọ́ tó bá ṣẹ̀rí àmú ni bisuluki tọ̀ríkì tarkil amal pẹ̀lú pé ọ̀nà táwa gbà béèrè ẹ̀tọ́ yẹn ni pé kàlàdà tẹ́lẹ̀ kéde pé ṣẹ̀rí ọ̀fàyè gba ká ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba ká má sì gbọ́ ṣùgbọ́n kò sínú ṣẹ̀ríà pé a fẹ́ gba ẹ̀tọ́ wa lọ́dọ̀ ìjọba kó wá jẹ́ pé ọ̀nà tá a gbàgbá ni pé kàlàdà tẹ́lẹ̀ ẹ rí wípé ìlànà yìí rèé àwọn èèyàn nínú àwọn ìlànà tó yẹ pé àwọn èèyàn máa ń rò pé àwọn lè fi bájọba lò ní tí a ló fi jẹ́ pé ṣẹ̀rí ọ̀rọ̀ manhaj mọ̀mọ́ sọ kí ní kàmú ní ṣẹ̀rí ìlànà àwọn àríkọ́wánu mùsùlùmí òun lọ́ bá fẹ́ nú àwọn èèyàn mu nítorí pé ìlànà yìí yóò sọ fún yín pé ẹ lè daṣẹ́ lẹ̀ alùsùn náà sọ fún yín pé kò sí ìlànà alùsùn náà kẹ́ mọ daṣẹ́ lẹ̀ wọ́n wà máa rí wípé à àwọn èèyàn yàn wá jẹ wọ́n sì ní ọ̀nà tá a lè gbà ré táwọn bá ti yàn wá jẹ tí a fi lè fi yé àwọn wípé táwọn ti ọ̀tẹ̀ wa lọ́rùn ẹ wá ní ká tó má gbà á ẹ fẹ́ kí ìyà jẹ wá kú ni sẹ̀sùn ká nẹ́bi sallallahu alaihi wasallam nínú àdìsí mo ti kó wa kí lànà ìbí sọ kí lànà ìbí ní ká ṣe pẹ̀lú wọn tó máa ń gba ẹ̀tọ́ wa ká ṣe sùúrù wa bí wàlláhì àwọn èèyàn fẹ́ gbọ́ wọ́n fẹ́ gbọ́ rárá pé ẹ ṣe sùúrù a a ní àwọn èèyàn ń fìyà jẹ wá aláwọn èèyàn ń fẹ̀tọ́ wa dùn wá wọ́n tó wá ní ọ̀nà tá a lè gbàgbà ẹ̀tọ́ wa ni pé kàdà sẹ́lẹ̀ ẹ̀yìn tó wá ní ìṣẹ̀rí ọ̀faramọ́ tó yẹ páwọn náà ni wọ́n yọ̀ǹda rẹ̀ fún wa ẹ̀jẹ̀ ọ̀nà tán so ẹ rí i pé irú àwọn èèyàn yìí wá àti sùúrù òní wọ̀ wọ́n létí wá àti tí ó wọ̀ wọ́n létí ni pé ah, fatuwa tí ó wọ̀ wọ́n létí tí ó bá fẹnu wọn mu ni pé kò sí nǹkan tó burú mẹ́ ẹ̀rì dáṣẹ́lẹ̀ ṣebí ìjọba náà ti faramọ́ bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ ni so ìjọba ti faramọ́ so nígbà tí ọba ti faramọ́ yẹn ẹ lè dá sẹ́lẹ̀ so irú àwọn fatuwa yẹn irú àwọn àfa àti bá ń ṣe irú fatuwa yẹn fún wọn irú àwọn àfa yẹn ní wọn mọ bàbàrà ẹni tó bá ní kẹ ẹ sẹ́n lè sùúrù wọn ni àfa yẹn àfa yẹn àṣejù ẹ ti pọ̀ jù àfa ìjọba ni wàhálà rẹ ti pọ̀ jù ìní kankankan àwọn ìjọba ti ń fún lówó lẹ́yìn ni nítorí ẹ̀ ló fi ní ká máa béèrè ẹ̀tọ́ wa kò yẹ báyìí nìsín so fatuwa ti ó máa ń le fáwọn èèyàn láti gbà ni so ṣùgbẹ́lẹ̀ ìbáyìí ní ìlànà eléyìí tí ó fi fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ rìn lànà al-sunnah wal òun wọn ní kò bá ṣẹ̀rí gba ẹ̀tọ́ lọ́dọ̀ ìjọba pẹ̀lú ọ̀nà pé àǹdàtẹ́lẹ̀ wà násìrì ìfáwùbọ̀ àti ká máa da ìlú rú ká máa ní à ń ṣèwọ́de kò sí nínú kò sí tó bá ha àbí káwa náà ká máa ṣe ká máa sọ̀pọ́ọ̀tì àwọn tí ń ṣe èmi ò ṣe protest ń tèmi èmi náà ti ń dunnú sí wọn èmi náà ti ń sọpọ́ọ̀tì wọn kódà kó sí pé àwọn ti ń ṣe protest lásán tí ọwọ́ ta ni mo fún wọn pé ah, ẹ̀yà ilé ẹ mú mi ẹ̀yin tẹ̀ protest wallahi aburú ló ṣe àbọ̀mbrẹ́là lọ́ra fún wọn pé ah, ẹ máa bá ìwọ́de yín lọ òórùn mú ẹ wá gbọ́mbrẹ́là yìí àbí nǹkan kan ló fi ràn wọ́n lọ́wọ́ kò sí inú ìlànà tí ó dáa wà ìtàrọ̀tì fìtà ni wà tó àní fi a'radi ghayril mushrikin a astaghfirullah azim wa isarati alfitani wa ta'ani fi a'radi ghayri almusharikin fiha ká sì máa dá wàhálà lẹ̀ ká máa taná sí wàhálà ká sì máa bú àwọn tí wọn bá bá wa kópa níbi ìwọ́de yẹn ká máa bú wọn ká máa ní àwọn àfa nìyẹn àwọn kérékè nìyẹn wọn lé lè báyìí kò sí inú lànà tí ọba ṣẹlẹ̀ àmọ́ wa ghayriha mimma تفضه النصوص الشرعية ويأباه خلق المسلم wọ́n ní àti àwọn nǹkan míì tó tún yàtọ̀ sí nínú àwọn nǹkan tó jẹ́ sí pé àwọn nùsùsù ṣẹ̀ríà àwọn ẹ̀rí tó wá nínú ṣẹ̀ríà nínú alukoran àti sunna ó takò tó yẹ pé ìwà mùsùlùmí gan ó kọ̀ pé ìwà mùsùlùmí gan kọ̀ kínní yìí pé ah, ìníyọ̀ bá wà mùsùlùmí mu. tarbiyatan wa manhajan wa sulukan tarbiyatan wa manhajan wa sulukan ní ọ̀nà tarbiya ni tarbiya mùsùlùmí tako manhaju mùsùlùmí tako suluku mùsùlùmí ìlànà mùsùlùmí gbogbo ẹ̀ ló tako wa innama yutawassalu ila al-huquq al-matlubati bi-turuq al-mashru'a ọ̀nà ẹyọ kan tí a máa ń gbà lọ síbi ká béèrè wa lọ́dọ̀ àwọn ìjọba òun náà ní gba ọ̀nà tó bá ṣẹ̀ríà mu wa dhalika bi muraja'ati al wàwùláàtì amri ọ̀nà eléyìí náà sì ni ká lọ máa bá àwọn tí wọ́n jẹ́ àwọn tí ẹ̀tọ́ yìí ń bẹ lọ́wọ́ wọn àwọn aláṣẹ ká lọ máa bá wọn ká máa pè wọ́n sákìyèsí ká máa béèrè kínní yìí ní ní ìlọ bá wọn láì ṣe ìmọ̀wọ́de fàyín ta kọ́kọ́ ti àlùmọ̀pọ̀ ọ̀lìm sadak tí ìta àwọn tọ́ba wá tọ́ba wá bọ́ sí wa lọ́wọ́ a jẹ́ pé a kú oríire nìyẹn wọ́n ní fàyín tà hákọ́kọ́ tí mọ̀ pọ́líbù fàdákà min fadlillahi subhana fàyín tà hákọ́kọ́ tí mọ̀ pọ́líbù fàdákà min fadlillahi subhana tí àwọn nǹkan tá à ń wáyìí tó wá tẹ̀ lọ́wọ́ a pé eléyìí báyìí nínú ọlá ọlọ́run ọba ni eléyìí báyìí ti inú ọlọ́run bá lọ inú ọlá ọlọ́run bá lọ́wọ́ ọlọ́run bá àlékè alọ́kẹ́ wa lọ́sọ̀ọ́ láyé wa lórí bẹ́ẹ̀ nínú ọlá ọlọ́run bá ní ìyẹn ti ṣẹlẹ̀ wà á nǹkan ẹ̀rẹ́ ti kúkọ̀rọ̀ tí kò bá wá tẹ̀ wá lọ́wọ́ wájàbà sọ́bùrù ojú ọ̀rọ̀ yẹn wa lórí ká ṣe sùúrù wà á ihtisab ká sì máa ran kẹsàn-án lọ́dọ̀ ọlọ́run bá lórí sùúrù tá a bá ṣe yìí wà á mutalabatu min jadidin ká tún wá bẹ̀rẹ̀ ká tún wá tún ọ̀nà tuntun míì ká tó rìn láti lọ fi béèrè nǹkan yẹn ìyẹn ni pé al-mutalabatu min jadidin a ti tè kan ọlọ́run ní kó ṣàṣeyọrí ká tó tún ìgbìyànjú yẹn ṣe ní tuntun ọ̀nà tá a gbà yẹn tí ò tí ọlọ́run ní kó ṣàṣeyọrí yẹn ká tó tún ọ̀nà yẹn gbà yẹn pé ká tó lọ bá wọn nígbà míì ká tó lọ bá wọn ẹ á máa gbìyànjú bẹ́ẹ̀ á lọ máa bá wọn al-mutalabatu min jadidin tá a bá ti tè kan tí ò tọ́lọ́run ní ká rí gbà a tún gbìyànjú a tún lu ọ̀nà yẹn nígbà míì tí wọ́n bá tún gbọ́ a tún kí tọ́lọ́wọ́n bó fi ní kí nǹkan yẹn kó tẹ̀ wá lọ́wọ́. والمطالبة من جديد حتى يفتح الله وهو خير الفاتحين tọ́lọ́wọ́n bá ní kéwì ṣe ìṣípayá fún wa torí pọ́lọ́wọ́n bá náà lọ́ba tó lóore jù nínú àwọn olùṣípayá. فقد صح من حديث عبادة بن الصامت ó ti fẹsẹ̀ rinlẹ̀ ó lálàáfíà nínú hadith yìí Ubadah bun Samit radiyallahu anhu tó gbà wá ma yu'ayyidu dhalik ìtọ́tọ́ ntí ó tó gbé eléyìí lẹ́yìn wípé ọ̀nà tá a gbàgbà ẹ̀tọ́ wa lọ́dọ̀ lórí rẹ̀ hadithu Ubadah bin Samit ó ti wá lórí eléyìí tó sì jẹ́rìí gbé lẹ́yìn. wọ́n ní haythu yaqulu fihi nígbà tí anabi sallallahu alaihi wasallam sọ tí Ubadatu ibn Samit ti sọ nínú hadith yẹn pé da'ana rasulullahi sallallahu alaihi wasallam fabaya'nahu ànábì pè wá bí wọ́n ká wá ṣe béyà a sì jẹ́ pé ànábì a lọ ṣe béyà a lọ gbé àdéhùn pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam bàkánà fíìmà akọ̀dà àlẹ́yìnà nínú àwọn àdéhùn tánàbí wá gbà lọ́wọ́ wa lọ́jọ́ náà lọ́hùn òun ni pé anabi sallallahu alaihi wasallam ń gba àdéhùn lọ́wọ́ wa wípé a máa pé ká máa gbọ́ sí àwọn olórí lẹ́nu ká sì máa tẹ̀lé wọn. fi manshaqina wa makra'ina nígbà tí inú wa bá dùn ni àtìgbà tí inú wa bá bàjẹ́ ìgbà tí wọ́n bá ṣe ń tó mórí wa wú ni ká máa tẹ̀lé wọn kódà ìgbà tí wọ́n bá tún ṣe ń tí ó ẹ̀mí wa kọ̀ náà àlẹ́bí ni ká máa tẹ̀lé wọn náà ni. kí pé ìgbà tí wọ́n bá ti ń ṣe dáadáa fún wa nìkan la máa gbọ́ sí wọn tí wọ́n bá ti wá ń ṣàyè dáa fún wa á ṣe kí á ọmọ wọn lọ́wọ́ eléyìí ò ń lànà tí a fi ṣe béyà kò sínú àdéhùn tá a gbé pẹ̀lú ànábì àdéhùn tá a gbé pẹ̀lú ànábì ni pé wọ́n ṣe dáadáa o wọ́n ṣe dáadáa o wọ́n ṣe kóríwú fún o wọ́n ṣe ń tó mú wa torí wú fi yá ni o wọ́n ṣe ń kọ̀ o àdéhùn ni pé a máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu a sì máa tẹ̀lé wọn ni. kódà ìgbà tí wọ́n bá ń mú dúkìá tó yẹ kó jẹ́ ti gbogbo wa táwọn nìkan tí wọ́n ń dáná àtúmọ̀ tẹ̀lé wọn náà ni wà á ń la ànú náà zi àlẹ́ àmọ̀rọ̀ àhìlá a ti gbọ́dọ̀ sọ pé a fẹ́ gba ìjọba lọ́wọ́ wọn a gbọ́dọ̀ sọ pé ni a gbọ́dọ̀ gba ìjọba lọ́wọ́ wọn illa àǹtarọ̀ kúfùrọ̀ mbà wáhàn àyàfi tá a bá rí pé wọ́n kó sí kúfùrù tó clear ẹ̀ńdàkùnmí náà lọ́ọ́ yìí fi ìbò hànú lọ́dọ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba lórí ẹ̀ a rí pé wọ́n kó sí kúfùrù tó clear nísìnyí tẹ́rì sí wà lórí pé kúfùrù tó clear rí ìgbà yẹn la tó lè sọ pé a fẹ́ gba ìjọba lọ́wọ́ wọn eléyìí náà tó wà rí pẹ̀lú májẹ̀mú kó jẹ́ sí pé a ní agbára bẹ́ẹ̀ tá a bá rí pé wọ́n kó sí kúfùrù tó clear a sì rẹ́rìí fún kúfùrù yẹn tó clear dáadáa ṣùgbọ́n a ní agbára láti gba ìjọba yìí èèyàn tún gbọ́dọ̀ gbà kò yẹ bá nísìnyí nítorí pé nígbà tánàbí náà wà ní gbòòrò maka wọn kó sí kúfùrù tó clear àbí wọn kó sí kúfùrù tó clear tí ẹ̀rí dẹ̀ wà lé lórí àbí tó ń ti bẹ́ẹ̀ tánàbí sallallahu alaihi wasallam attempt láti gbàjọba kò attempt ẹ̀ láyé tó ìlànà alùsùnàtì wal jamaa ò nìyẹn. hadith yẹn rí pé sheikh náà ló báyìí àbí ẹ̀kọ́ ni lórí wípé a máa gbọ́rọ̀ sáwọn olórí lẹ́nu ni a sì ní máa ṣe kí ni a ní máa wọ́ bọ́ wọn lọ́wọ́ a máa ti sùúrù

tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n máa ṣe sùúrù ni o ó sì máa gbọ́ tiwọn ó máa tẹ̀lé tiwọn. kò yẹ bá nídìí. fala ta'mal bi dhalika dhann má ṣiṣẹ́ pẹ̀lú dhannu tó níyẹn pé a ìmọ̀sá ní kankan lọ́dọ̀ wọn má ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ balisma wa ati' ṣùgbọ́n máa gbọ́ tiwọn kó o sì máa tẹ̀lé wọn ni ila an yasila ilayka bi títí tí ẹ̀tọ́ yóò fi wá dé bá ọ tí ẹ̀tọ́ yóò fi wá bá ọ láì ṣe kọ́ jáde kúrò lábẹ́ ìtẹ̀láṣẹ wọn. wa fi riwayati ibn hibban wa ahmad nínú ẹgbàá wa ibn hibban àti ahmad ó ní wa in akalu malak kódà ká máa jẹ dúkìá rẹ táwọn olórí bá ń jẹ dúkìá rẹ tó ń ti bẹ́ẹ̀ wọ́n gbalẹ̀ rẹ wọ́n gbalé rẹ wọ́n gba iṣẹ́ lọ́wọ́ rẹ dúkìá tó tún kó jọ wọ́n tún bẹ̀rẹ̀ sí máa gbà á lọ́wọ́ rẹ̀ wọ́n ń jẹ dúkìá rẹ̀ tí wọ́n náà sì pé yàtọ̀ fún ẹ̀tọ́ tó yẹ kán fún ẹ̀tọ́ tiẹ̀ gan wọ́n tún ń gbà lọ́wọ́ rẹ̀ wọ́n tún jẹ tó ń ti bẹ́ẹ̀ ó máa gbọ́ tí wọ́n lẹ́nu ó máa ṣe kíni ó máa tẹ̀lé wọn ni ọ̀dọ́rọ̀ bu zahrak kódà ká máa nà ọ́ lẹ́yìn ká máa fi àjẹ́ ọ́ ẹrú ó máa tẹ̀lé wọn náà ni. وفي حديث ابن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال هو أنه حديث ابن مسعود قال النبي صلى الله عليه وسلم إنكم سترون بعدي أثرة dájúdájú ẹ̀yin sọ̀hábà ẹ̀rí lẹ́yìn mi àwọn olórí kan tó jẹ́ kí wọ́n máa gbọ́lá fúnra wọn lékè yín wà umuran tunkirunaha àti àwọn àlámọ̀rí tó yẹ pé ẹ̀ takò tẹ́mi yọkọ̀ náà àwọn nǹkan tí ò da qalu fama ta'muruna ya rasulallah wọ́n wá ní ìlànà ìdí kí ló pa wá látẹ tásìkò yìí bá dé qal anábì sọ pé addu ilayhim haqqahum àwọn ìwọ ti tàwọn olórí ẹ̀tọ́ wọn ẹ pè fún wọn wasalullah haqqakum ẹ sì máa bẹ lọ́wọ́n ba lórí àwọn ẹ̀tọ́ tí ń ti ń bẹ lọ́wọ́n kọ́ lọ́wọ́n kó gbà fún yín. wà á kí rọ ṣéèkì ní níparí nasalullaha an yuriyana alhaqqa haqqan wa yarzuqana ittiba'a abẹ lọ́wọ́n ba kó wo dodo hàn wá lódodo kó sì rọ̀ wá lọ́rọ̀ kálí máa tẹ̀lé wa yuriyana albatila batilan wa yarzuqana ijtinaba kọlọ́n kó sì fi ìbàjẹ́ kó fi hàn wá níbàjẹ́ aburú àti ọ̀rọ̀ kó fi hàn wá ní ọ̀rọ̀ kó rọ̀ wá lọ́rọ̀ kálí jẹ́ sí وآخر دعوانا أن الحمد, أن الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وآله وصحبه وإخوانه إلى يوم الدين وسلم تسليما آه وني àdúrà ìparí wa òun náà ni wípé gbogbo ẹ̀yìn gbogbo ẹpẹ tọ Ọlọ́run ba ní ti ọba gbogbo àgbáńláyé ìkẹ́ Ọlọ́run ba àlàáfíà Ọlọ́run ba kó máa bá aṣíwájú ẹ̀dá anabi sallallahu alaihi wasallam àtàwọn aráalé àtàwọn sọhábà àtàwọn ọmọ ẹ̀yà rẹ̀ títí di ọjọ́ ẹ̀san eléyìí báyìí àwọn ni ọ̀rọ̀ Sheikh wa Khartoum ọ̀rọ̀ yẹn ó yẹ kó yẹ wá wípé Sheikh àwọn sàlàyé fún wa wípé nǹkan yìí nǹkan tí kò sí nínú ìlànà Ahlus Sunnati wal Jama'a ni kò sí nínú ìlànà Ahlus Sunnati wal Jama'a rárá kí a máa ṣe àwọn nǹkan wọ̀nyí àmọ́ tọ̀rọ̀ yìí Ah, láti fi ṣe fatiwa fún àwọn ará aljazair àwọn ará algeria ní ọjọ́ kẹrìndínlógún oṣù dhulhijja onú oṣù tá a wà yìí náà ni ọdún fourteen twenty six ó ṣe déédéé ah, ah, ó ṣe déédéé sixteen ó ṣe déédéé ọjọ́ ọjọ́ kẹrìndínlógún ọdún two thousand and six òun náà ni wọ́n ti fatuwa yìí. ọjọ́ àmì ọdún two thousand and six òun náà ni wọ́n ti fatuwa yẹn. náà eléyìí báyìí òun ni ọ̀rọ̀ sheikh wa Farkuz inshallah ta'ala ẹ kí n ka fatuwa afa kan sí inshallah kí afẹ́lẹ́ kí a fi ṣe ìdágbére fún ọ̀rọ̀ yìí wọ́n ní wa hadha su'alun wujjiha li fadilatihi hafidhahu allah ta'ala hal ma yajri fi misra min ath-thawra min al-khuruj. ìbéèrè kan tí wọ́n dájú rẹ̀ kọ sheikh fakusi kọ́nà ọba àlekẹ́ kọ́ bá sọ wọn wọ́n ní jẹ́ wọ́n ní ǹjẹ́ ti ń ṣẹlẹ̀ ní Egypt ní sáwọ́rọ̀ sáwọ́rọ̀ tó ń ṣẹlẹ̀ ní Egypt bó ṣe di pé nǹkan dàrú tí wọ́n ń dà lúrú ní ilẹ̀ Egypt yìí ǹjẹ́ a lè ká sí al-khuruj tá a lè ká sí ìjáde lé olórí lórí. fajab sheikh wadan wípé nahnu takalamna qabla yawmayn a ti sọ̀rọ̀ bí níbi ọjọ́ méjì sẹ́yìn síwájú bí ọjọ́ méjì sẹ́yìn a sọ̀rọ̀ wakatabna al wọ́n ní a sì tún kọ lónìí náà lè sábkàtì làálàmíyà al-internet à ń kọ sórí internet tó jẹ́ ìtàkùn gbogbo àgbáyé gbogbo àgbáyé tó yẹ kó káàkiri gbogbo àgbáyé yẹn kalimatan fi hadha al-mawdu' à ń kọ ọ̀rọ̀ lórí tọ́pìkì yìí wàkúlnà a sọ wípé kalimatu ulama'i ahli sunna qatibatan ọ̀rọ̀ àwọn àfáà sunna lápapọ̀ anna al-khuruja fi al-mudaharat wal-izdirabat òun ni wípé dájúdájú ìmọ̀ jáde lọ ìwọ́de àti ìmọ̀ dasẹ́lẹ̀ والاعتصامات من مخالفة الشرع ابتداء ìyapa ṣẹ̀ríà ni láti pilẹ̀ láti pilẹ̀ ló ti yapa ṣẹ̀ríà fi aslil fain kódà níbi ìpìlẹ̀ sẹ́yìn gangan ìyapa ṣẹ̀ríà ni wa min mukhalafati shar'i intihahan ní parí náà tó rè ìyapa ṣẹ̀ríà ni láti bẹ̀rẹ̀ dé parí ìyapa ṣẹ̀ríà ni fi ma alatil fain níbi àwọn nǹkan tí iṣẹ́ yẹn padà lọ ibi tí iṣẹ́ yẹn padà lọ já sí tẹ bá wo ibi tí pé yẹn ọkọ àlọ já sí gan ìyapa sẹríà ni ẹ̀dá kò mọ fẹ́ ká gbọ́ kékeré kẹyẹ bí báyìí sẹrí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣàṣìṣe wọn ò ní ẹ nítorí wípé mọ̀zọ́hárọ̀ nítorí wípé n tí ó lè fà láburú òun ló fà sí àwọn àfa àmọ́ fi ń takò wípé yóò fa bóyá ó lè fa à ń dàlúrú àbá ń tàjẹ́lẹ̀ àbá ń àbí à ń à ń pa dúkìá àwọn èèyàn jẹ́ tí ò bá ti wá lè fa à ń ba dúkìá àwọn èèyàn jẹ́ tí kò fa à ń à ń tàjẹ́lẹ̀ tí kò fa à ń dà lúrú kò sí tó burú mẹ́ ṣéèkì ní ni ṣéèkì fakus ní irọ́ ni pé láti pilẹ̀ gẹ́gẹ́ iṣẹ́ òun gẹ́gẹ́ gẹ́gẹ́ nípìlẹ̀ iṣẹ́ tí ọ̀dà tó yapa ṣẹ̀ríà ni bákan náà yìí parí iṣẹ́ yẹn yìí tíṣẹ́ lọ já ní parí ní àwọn ìbá nǹkan jẹ́ òun náà tún yapa ṣẹ̀ríà ọ̀nà méjèèjì lọ́gbà yapa ṣẹ̀ríà kéde pé nítorí ibi tíṣẹ́ yẹn padà lọ nìkan gẹ́ ọ̀dà láti pilẹ̀ tẹ́lẹ̀ ni ọ̀rọ̀ sheikh fakun wọ́n ní fi ma'alati al-fi'li wa atharihi sayyi'a àtàwọn ìlápa rẹ̀ tó jẹ́ ìlápa burú allati satakunu nihayatuha wa natijatuha damara al-umma ilé tó jẹ́ sí wípé ìparí rẹ̀ àti the end result yẹ ni pé yóò fa ìparun fáliwúmọ̀ ni famahama kan gbogbo ọ̀nà tó bá wù kó jẹ́ hunalik min ra'yin mazmunin wa mutawaqqa'in fihi wọ́n ní gbogbo ọ̀nà tó bá wù kó gbàjẹ́ min ra'yin mazmunin bóyá ìròrí kan tí a rò pé yóò tẹ̀lẹ̀ ni àbí àrùpáàrí ń bẹ̀ ni àbí nǹkan tí a yẹ expect nínú kínní ni minal farhi bi taghyiri mutawaham pẹ̀lú pé bóyá máa dunú wípé n tí a rò pé yóò yí padà yẹn bóyá nǹkan yẹn bóyá rò pé ó yí padà bóyá torí láti ń dunú aw bi huquqin matlubatin àbí bóyá nítorí ẹ̀tọ́ ẹ̀tọ́ kan tán jágbà mọ́ lọ́wọ́ lọ́wọ́ ni kama yaqulun gẹ́gẹ́ bá ti máa ń sọ fa inna an-natija sayakunu ashadda wa ẹ lọ mọ̀ yí pé ìparí ìgbẹ̀yìn kínní yìí sàyàkúnù àṣàdáwà àǹkà ìgbẹ̀yìn rẹ̀ aburú yóò jẹ́ aburú ìgbẹ̀yìn rẹ̀ góòtù ju dáadáa tẹ́yìn rò pẹ̀fẹ́ rí mbẹ̀ lọ yóò ní agbára gan máa tẹ̀síkìrì bí kọ́ọ̀lì nàbí yìí sallallahu alaihi wasallam pẹ̀lú pé ká rán wa létí pẹ̀lú gbólóhùn ànábì sallallahu alaihi wasallam tó sọ yìí pé ma min aamin ọdún kan ò ní máa wá illa walladhi ba'dahu sharrun minhu àfikọ́jẹ́ pé létí ọba tó wá lẹ́yìn rẹ̀ ó burú jùlọ hatta talqaw rabbakum bí ó ti wá máa rí rèé tí tẹ́fì lọ pàdé ọlọ́run bá yín wanzuru ma yajri wọ́n ní ẹ wo nǹkan tí ń ṣẹlẹ̀ al'an lásìkò yìí fi misr nílẹ̀ misrọ̀ fi misrọ̀ nílẹ̀ misrọ̀ ta'arifu al-hukma ẹ mọ ìdájọ́ ìtẹ̀m̀bẹ̀rẹ̀ yìí juna an nahtaja ila kabiri tadlilin láì ní ẹ̀rẹ̀ mọ́ bùkátà káma mẹ́rin kan tó tóbi wá àbí tọ́ka kan tó tóbi ẹ̀yin náà wo ti ń ṣẹlẹ̀ ní misrọ̀ ẹ̀yin náà ó rí ìdájọ́ kìnìyàn látara tí ń ṣẹlẹ̀ yìí wàkàmì mẹ́rọ̀tì sẹ̀mìnà ṣèkọ́nà rahimahullah àṣeyíkọ́ alalbani àṣeyíkọ́ alalbani mélòó mélòó ìgbà láti gbọ́ lẹ́nu ṣéèkì wa ṣéèkì alalbani yakub tó ń sọ wípé wàtàdìlù alátàhírí ni mísìlẹ̀ àbí àfààd tí wọ́n jẹ́ ń mẹ́rin wá lórí ìjẹ́wọ̀ àwọn iṣẹ́ wọ̀nyí bí asarin marwiyin an isa ibn maryam alayhi salam kọ́ọ̀l pẹ̀lú asaru kan ẹ̀rí kan wọ́n máa mú asaru kan wá tó wá látọ̀dọ̀ Isa ọmọ Maryam tó sọ wípé qala Isa ibn Maryam li hawariji anabi Isa ọmọ Maryam sọ fún àwọn èèyàn rẹ̀ àwọn àwọn sọ̀hábà rẹ̀ àwọn èèyàn tán jẹ́ sọ̀hábà tán lò gbà pẹ̀lú anabi Isa tí wọ́n sì gbà fún anabi mu anabi àwọn ni alhawariyun gẹ́gẹ́ bí àwọn sọ̀hábà anabi tí ń jẹ́ sọ̀hábà àwọn sì ta anabi Isa náà ó ń sọ fún àwọn alhawariyun ó ń sọ fún àwọn èèyàn rẹ̀ wípé ó ní innahu sayakunu ba'di anbiya'u kadhaba yóò padà wá lẹ́yìn mi àwọn ànẹ́bí ọlọ́run ọba tó jẹ́ pé irọ́ ni wọ́n òpùrọ́ ni wọ́n wọn kì í sànẹ́bí wọn kàn pèrè àwọn ànẹ́bí ni àwọn òpùrọ́ ànẹ́bí ọlọ́run ọba wà lẹ́yìn mi. wọ́n bí isa léèrè pé ìrẹ́ isa báwo láti mọ àwọn òpùrọ̀ ànábì ọlọ́run tó ní wọ́n mọ̀ pẹ̀lú ànábì ọlọ́run tó isa ànábì ọlọ́run tó yẹ kẹrọ náà ń pa yìí. kọ́lá mi ti máa rí him ta'rifunahu níbi èso tí ó máa jáde látọ̀dọ̀ wọn ẹ̀yin náà máa dá wọn mà. wa nahnu naqul wọ́n láwọn ọmọ wọn sọ yìí pé min thimari hadhihi al-afa'il nínú èso àwọn iṣẹ́ tí ń ṣẹlẹ̀ iṣẹ́ mudahara فكيف إذا وجدت فتاوى لأهل العلم bó wá ní ó tó ṣe wá rí tá a bá tún wá rí fàtàwá látọ̀dọ̀ àwọn olùmọ̀ tó wá ní nǹkan yìí ọ̀dà kódà gan káwa gan fúnra wa sẹ́yìn pé wọ́n bí ànábì yín sálẹ̀ pé bó láti mọ àwọn ànábì tí wọ́n ń parọ́ tí wọ́n lá ànábì ọlọ́run wọn tó kí ṣe ànábì ọlọ́run yìí ànábì yín sálẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ wọ́n ni pé nínú àwọn èso tí ó máa jáde látara wọn gan in tí ó máa jáde látọ̀dọ̀ wọn gan lẹ́fì mọ̀ pé àwọn eléyìí sá ànábì ọlọ́run kùrọ̀ ni wọ́n wọ́n wá fi yẹn mọ́ ẹ̀rí wáyé pé gbogbo iṣẹ́ tẹ́ ẹ bá ti rí èso tí ń jáde látara rẹ̀ pé èso burúkú ni ẹ̀yin gan ẹ mọ̀ dájọ́ sẹ́yìn látara èso tí bá ń jáde látara iṣẹ́ yẹn ṣùgbọ́n pàápàá jùlọ tá bá tún wá rí ọ̀rọ̀ àwọn olùmọ̀ lórí eléyìí ẹ̀ so wọ́n ní wàkẹ́yìfà fàkẹ́yìfà ìdá wújìdà òṣùlù wọ̀kọ̀wá ìdù mọ̀hárọ̀rọ̀ wọ̀kọ̀wá ìdù mọ̀hárọ̀rọ̀ tá a bá tún mọ̀hárọ̀rọ̀ fẹ́ pé wọ́n yanjú dáadáa tí wọ́n yanjú ẹ̀ wà mu'tabarọ̀ tó yìí ṣe gbára lé fi nahyi an hadhihi af'al tó yẹ pé wọ́n wá nípa ìmọ̀ ọkọ̀ fún nípa irú àwọn sẹ́yìn wà fi nahyi an hadhihi al-fitan wal tó ń kọ̀ fún wa nípa àwọn fìtínà yìí tí ń ṣẹlẹ̀ yìí allati ma anzal Allahu biha min sultan eré tó wà ní tẹrí fìtínà rèé tọ́ba ti ń bọ̀ báyìí kò sẹ́ni tí ó da àmà àfàwọn àfà àwọn àfà ni máa ń dá fìtínà mà nígbà tí fìtínà bá ń bọ̀ wàyídà adbarot àrọ́fàhà juhala àmọ́ nígbà tí fìtínà ẹ bá wá ṣẹlẹ̀ tá ti ń lọ ìgbà yẹn làwọn aláìmọ̀ká tó máa ń dá àmà ẹ dákòó kí wá ní àǹfààní mímọ̀ tí èèyàn mọ nǹkan tó ti ṣe èèyàn lọ́sẹ̀ tán tó ti parí iṣẹ́ tó ti ba nǹkan tó ti da nǹkan rú tán tó látara báyìí rèé nítorí àsìkò wa àá ti rí pé ọ̀rọ̀ yìí ó ti clear dáadáa lórí wípé wọ́n jẹ́ kó yọ wípé kò sí àǹfààní kankan níbi wọ́n ní ma fa'idatu hadhihi al-ma'rifa ba'da idbari fitna kí ni àǹfààní nímọ̀ tí èèyàn wá mọ fitna lẹ́yìn tí fitna ti ń lọ tán ìgbà tí ó sàǹfààní ni kíyàn ìgbà tí bá ń bọ̀ kíyàn tètè mọ̀ pé fitna ní ń bọ̀ yìí o ẹ sákún o ìgbà òun gan ni èèyàn lè rọ́nà àbáyọ ṣùgbọ́n ó ti dé ó ti sọ fẹ́ tán ó ti wá pẹ̀yìn ìdà yìí ń lọ ó ti parí iṣẹ́ tó fẹ́ ṣe tán ìgbà yẹn lára ètò wa mọ̀ pé ah, fitna ti dé bá wa o ẹ mọ̀ ẹ lọ bí àwọn ará ẹ lọ bí àwọn ará Súríà léèrè nísìn àwọn gẹ́gẹ́ ti mọ̀ pé fitna àgbákò dé bá wọn tí a mọ̀ pé kò sàǹfààní mọ́ nísìn nígbà táwọn àgbákò dé bá wọn torí pé nǹkan ti bàjẹ́ dìràn lẹ́yìn tí nǹkan ti bàjẹ́ tán kẹrẹsì wa máa mọ̀ wípé àṣé bí nǹkan yìí ti rí rèé kò sàǹfààní mọ́ torí nǹkan ti bàjẹ́ nígbà tí ń bọ̀ yẹn táwọn afáà ti ń ké táwọn olùmọ̀ ti mọ̀ tán ti rí hè ìtẹ̀ ń dáwọ́lé yìí agbára yóò níkà agbára yóò níkà tán ti ń wọ́nu wọn tán wọn ti mọ ní tí ó padà já sí ìgbà yẹn lọ́sàǹfààní ká gbọ́ torí àwọn olùmọ̀ ti mọ̀ ẹ́ nígbà tí ń bọ̀ ìgbà tó wá dé ọ̀dọ̀ wọn tán tó parí jẹ́tán tí ń lọ nígbà yẹn lẹ́yìn tó dá àmọ́ lẹ́yìn tó ti ba nǹkan jẹ́tán kò sàǹfààní mọ́ kò yẹ báyìí ní tìtò látara báyìí àádò tí báyìí insha Allah lálẹ́ yìí láti jókòó yọ wípé sẹ́rí mùsọ́hárọ̀ kò dìgbà tí ọba tó dá wàhálà ẹlẹ̀ fún wa ká tó yẹ kí wa máa kẹ́kọ̀ọ́ wípé ah ìtẹ́sìn wíre o ìtẹ́sìn wíre o ká ṣẹ̀ṣẹ̀ ya mọ̀ nísìnyí síwájú kó tó di pé nǹkan yẹn yóò di wàhálà sí wa lọ́rùn àwọn tó dá àmọ̀ wọ́n ti ń ké fún wa pé nǹkan yìí kò sí ìlú kan tó wọ̀ tí kò ba ìlú náà jẹ́ tó kọ́ lọ́nà àdékẹ́lá kó dáhùn kó má ba ẹnìkọ̀ọ̀kan wa kọ́ lọ́nà kó má ba jẹ́ kí ọlọ́nà àdékẹ́lá kó má ba ààyè ẹnìkọ̀ọ̀kan wa náà kọ́ lọ́nà kó má ba jẹ́ ìlú wa yìí ọlọ́nà bá abẹ́ọ́ mọ́jẹ́ kí ìlú náà bàjẹ́ láéláé ọlọ́nà ìjọ kan sọ ọlọ́nà bá ọlọ́nà bá kọ́mọ́sálẹ̀ bá wa tún ìlú wa kọ́ lọ́nà bá kọ́mọ́sálẹ̀ bá wa tún ṣe bẹ̀rẹ̀ látòrí àwọn olórí wa tító fi dérí àwa tá a wà ní àtàjẹ́ ọmọ lẹ́yìn wọn náà kọ́lọ́ba ní kákó sí àtúnṣe ẹnìkọ̀ọ̀kan wa níbi tí ẹnìkọ̀ọ̀kan wa tí a kù sí ọ̀la ìjọkànsọ ọlọ́run ba. a láǹfààní bóyá ìbéèrè ẹ̀rọ kan péré inshallah náà sáwọn àlejò. aleykum salaam pé ìgbà àwọn oníbò wa tó ní káwọ́pọ̀ rẹ̀ bọ́ àwọn ẹgbẹ́ ti fa àdìsí sí àwọn ọ̀sẹ̀ tí bàbá rẹ̀ bí ẹni wọ́n ń gbé wọ́n jáde pé àwọn ọ̀sẹ̀ tó rà lóbi ti lébi fún wọn. àdìsí ẹni pé ẹni pé ẹja lẹ́bi ti lébi fún wọn àti wọ́n lọ sí kíni tí kò máa. Mo ti mọ hadith yẹn. naam so wọ́n ní ìgbà tí a ń sọ wípé kódà àwọn olórí tó bá yàn wá jẹ tí wọ́n ń gba dúkìá wa lọ́nà àbòsí tí wọ́n ń gba ẹ̀tọ́ wa tó ń gba nǹkan ẹ̀ní wa pé ká sì máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu ká sì máa tẹ̀lé wọn náà ni wọ́n fẹ́ ṣe pẹ̀lú hadithu eléyìí tí ó gbajúmọ̀ gbogbo àti mọ̀ yẹn tí anábì tó gbé àwọn èèyàn dìde tó bẹ̀ wọ́n tẹ́ wá fẹ́ nìkan pẹ̀lú gbàtó wọn rìn dá yìí kan olórí yẹn wá ní ó ṣàkíyèsí àìfẹ́ máa gbọ́rọ̀ sí olórí lẹ́nu ó ṣàkíyèsí ẹ̀ lára wọn ó wá ní ká lọ ṣẹ́gi wá wọn ṣẹ́gi ó ní ká dáná sí wọn dáná sí ó wá ní ká máa kó sínú náà yẹn wọn bá yarí báwọn ò lè kó sí torí káwọn bá wọ náà àwọn fi tẹ̀ lánàbí sallallahu alaihi wasallam táwọn bá lọ́dọ̀ ànábì táwọn bá sàlàyé fún tọ́wọ́n wa kó sí ṣùgbọ́n pé wọ́n ní báwo la yẹ pé àwọn eléyìí náà ṣe wọn àjárí máa olórí lọ́wọ́ báyìí àbí tó lè jẹ́ pé olórí náà làwọn fi wọn ṣe ló fi ló fi ṣe fún wọn. ó clear dáadáa ṣe rí aṣọ wípé tí olórí bá ń pa wá láṣẹ tọ́takò tọ́lọ́wọ́n bá a ní tẹ̀ láfẹ̀yìn olórí nísìn oníkàmọ̀ mutí sí ànábì ní ká tẹ̀lé wọn bẹ̀ olórí oníkàmọ̀ ṣe zìnà sànábì ní ká tẹ̀lé olórí oníkàmọ̀ wọnú ná sànábì ní ká tẹ̀lé wọn bẹ̀ ànábì ní innama ta'atu fil ma'ruf sábà ní kẹ́ ẹ máa tẹ̀lé olórí níbi dáadáa tó bá ń ṣe ni la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq anábì ní kò sí ìtẹ̀lé fún ẹ̀dá kan láti fi yapa àtẹ ọba dẹ́dà náà tí àwọn olóta bá ní ká máa tẹ̀lé àwọn olórí pé kódà ká bá ń gba dúkìá wa ká máa tẹ̀lé àtẹ wọn níta sọ pé ká tẹ̀lé wọn níbi àtẹ tí ó dáa tó ń pa wá àtàtẹ tí ò ta kẹsìn tó bá ń pa wá kéde wípé ká tẹ̀lé wọn níbi àtẹ tí kò dáa ṣé bá nìkan so wọ́n ṣe dáadáa kódà kọ́ jẹ́ pé àwọn olórí odidi ẹran kọ̀ọ̀kan náà ń pa fún wa jẹ lójoojúmọ́ sáàmà tẹ̀lé wọn níbi àṣẹ tí ọ̀dà kọ́ jẹ́ pé wọ́n ṣe ń tọ́kùn mọ́ wa gan kò sígbà kan tá tẹ̀lé wọn níbi àṣẹ tí ọ̀dà láyé kò sígbà kan tá tẹ̀lé wọn níbi àṣẹ tí ọ̀dà kò yẹ bá nìkan so àní tẹ̀lé wọn wọ́n ṣe dáadáa o wọ́n ṣe dáadáa o ìyẹn ò túmọ̀ sí pé ká máa tẹ̀lé wọn níbi àṣẹ tí ọ̀dà ṣùgbọ́n kàtà sọ ni pé wọ́n gba dúkìá wa yìí ò túmọ̀ sí pé tó bá pa wá láṣẹ tọ́jú àṣẹ tó dáa ká má tẹ̀ láṣẹ yẹn ká wá ní afẹ́wọ̀ mọ́ wọn lọ́wọ́ àwa náà ò ní gbọ́ tiwọn mọ́ nígbà tí wọn bá ti lè fún wa lẹ́tọ̀ọ́ wa àbáwa náà da tẹ́lẹ̀ kò ní báyìí àbámọ̀ wa ṣe ìwọ́de àbí ànítẹ̀lé àṣẹ tí ó yẹ kí á tẹ̀lé mọ́ fúngbà pẹ́rẹ́sì àwọn olórí sọ fún wa wípé tẹ bá fẹ́ gùn ọ̀kadà o ẹ máa dé koto fún bí àpẹẹrẹ ni o ẹ ẹ má da ilẹ̀ sí ojú kọ́tà now àwa rí i pé wọ́n fi ẹ̀sùn wọn fẹ̀sọ̀ wa dùn wa káwa wá ti torí ẹ̀ káwa ní a jalè síbi kọ́tà ni wàlọ́ọ̀yì ìyẹn jìyà lọ́dọ̀ Ọlọ́run tàbí káwa ní torí ẹ̀ ìbá fẹ́ gọ̀kadà yìí ní dé koto kò ní bá ní sìn yìí sì ní ṣe gbogbo ntọ́ yẹ kí n ṣe tíjọba ní kí n ṣe tí ó sì takò fi Ọlọ́run ba ẹ̀sìn ọ̀nà sàn so ìyẹn là ń sọ pé kò dà bẹ́ẹ̀ kódà kan máa fẹ̀sọ̀ wa dùn wa so kò ní bá ní sìn so àwọn gbà yìí pé wọ́n ń ṣàbòsí fún wa nìyẹn á fi máa bẹ lọ́wọ́ ba kí ọlọ́run bá lè tẹ́lá kí ó gba ètò wa fún wa lọ́wọ́ wọn á sì mọ̀ pé wọ́n ṣàkíyèsí ní kọ̀kọ̀ ní àwọn ọ̀nà tí a là kalẹ̀ pé bóyá ká kọ́ sí wọn àbí ká lọ bá wọn ká bá wọn sọ̀rọ̀ ká ṣe wá sí fún wọn ó ṣe báyìí sí ṣe eléyìí báyìí ni a fi mọ̀ pé wọ́n ṣàkíyèsí ṣòro tó bá pa wá láṣẹ á máa tẹ̀lé ṣe é báyìí láṣẹ dáadáa kò sígbà tó pa wá láṣẹ tí ò dàtà gbọ́dọ̀ tẹ̀lé wọ́n ṣe tọ́tẹ́ wa lọ́rùn wọ́n ṣe tọ́tẹ́ wa lọ́rùn àgbọ̀dọ̀ tẹ̀lé wọn nígbà tí ò dà tẹ́lẹ̀ àìtẹ̀lé wọn nígbà tí ò dà ni ó túmọ̀ sí pé àjáde lé wọn lórí àbí àyàrí mọ́ wọn lọ́wọ́ ṣé bá ní so eléyìí báyìí ìpìlẹ̀ ní nínú ẹ̀sìn so nǹkan tí ẹ̀rí pé ọkùnrin tí ó ní ká lọ sẹ́gi wá tó ní ká kó sínú náà yẹn àṣẹ tí ò dá ló pa wọ́n kódà náà bí sọ lọ́sọ̀ sọ pé láwùjọ kan tù mú ha máa kọ́rọ̀ tù mí ha abàdà àdé mi tó bá yẹ pé bá fi lè wọnú yẹn ni láwùjọ kan tù mú ha tẹ bá wọnú náà yẹn ni máa kọ́rọ̀ tù mí ha abàdà máa kọ́rọ̀ tù mí pé ẹ gbọ́dọ̀ tẹ̀ láṣẹ olórí níbi tí bá ti ń parí láṣẹ tí ó dáa ó jẹ́ báyìí ni sọ eléyìí ni bó ṣe rí nìyẹn hàzà allah alam وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين في سبيل الله kí a máa ń gbà kí ọmọ wa gbà bọ́lá máa ní kíra kí ó san ẹnì kankan wa lẹ́sàn-án rí subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh Mm-hmm. ó fún yàrá ó